أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قلت ولا ولا أطول الكاء في إجابة رسول الله محمد صلى الله عليه وآله وسلم وعلى آل النبي وعلى الصحابة يمشي يعني قلت لنا النبي أدلمت في كفي وطريق كان بجواري إلى كشف الشبهات للإمام محمد بن عبد الوهاب رحمه الله في صلاة الله رسالة له والذي وأفادك أيضا الخوف العظيم بسم الله الرحمن الرحيم قال المسلم رحمه الله تعالى وأفاد وأفادك حلما وفرض أيضا الخلق العظيم فإنك إذا عرفت أن الإنسان يقتل كلمة يقصدها بلسانه وقد يقولها وهو جاهل فلا يملك له الجهل وقد يقولها وهو على من أننا تقربه إلى الله سبحانه وتعالى وبين بالشكور خصوصا إن إن إن ألهمك الله وقص وقص عن قول موسى مع كلامه وعلمه أنهم أتوا أنه أنهم أتوا القائلين اجعل لنا إلها فملك آلهة قال إنكم قوم تجهلون تجهلون فحينئذ يعظم يعظم فحينئذ يعرف قومك ويعتمد على ما يطيبك في هذا وأمثاله واعلم أن الله سبحانه من حكمته لا يبعث النبي بهذا التوحيد إلا جعل له أعداء كما قال تعالى وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يحمي بعضهم إلى بعض زخرف القول الله نعم الشيخ آه، محمد بن عبد الوهاب fún Agar já ọkàn dànù nípa ìdí abá tíra ìdí Jangan salah Ṣébẹ̀ ń sàlàyé pé kẹ̀kẹ́ mo tó wájú jẹ́ kókó lè ní òkú jẹun. Wọ́n lè tí ó bá ní tàkì ẹni pé ìsìn ọlọ́run ọba lọ́kàn ṣoṣo rẹ̀. Ìbákan náà Mùsùlùmí tí wọ́n dá lójú pé ọlọ́run ọba kò ní fi orí ẹ̀fọ́ kò lè ṣàforíjì rẹ̀ fún yàrá. tí ẹ bá mọ̀ pé ẹsìn ọlọ́run ọba tọ́lọ̀ ti rán gbogbo àwọn òjíṣẹ́ láti rí ànábì sọ̀mọ́ láti rí ànábì náà sí rí ànábì sọ̀mọ́ rẹ̀ sọ̀rọ̀ tó dáhà lójú pé ẹsẹ̀ kan ọlọ́wọ́ gbà lẹ́nu yẹn ìyẹn ni pé ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí yéèyàn ìyẹn tó wá tó ń mọ̀ fún pé máa àbáṣà غالب الناس وأصبح عرفت ما أصبح غالب الناس فيه nínú ìjà ìdí tí ẹ tún máa bí àyè màkà àwọn èèyàn ṣe tó láwùjọ nípa tàwọ̀ṣù ṣégun náà sọ wá fún mi pé àfáàdàkà fa ìdàtẹ́yìn ni nǹkan tí yẹn mọ̀ yẹn tí wàá fún yẹn ní àǹfààní méjì èyí ò rí àǹfààní nǹkan méjì látara ọ̀rọ̀ yẹn. ó ní alákọ̀ọ́kọ́ ni pé inú rẹ̀ ọ̀rọ̀ dùn pé mo dúpẹ́ pẹ̀lú orin tó wọ́n bá ṣe fún mi yẹn ni pé bí wọ́n máa tàwọn ṣe náà yóò kọ́ máa dùn náà á ọlọ́run máa ṣe owó ojú mi tàwọn ṣe ló yé mi. ìyẹn ni wọ́n àlùfọ́ ṣó ìfọ́pìlẹ̀ láì wọ́n ní rọ́ọ̀ṣì mẹ́tì. ìpinnu yẹn wọ́n máa dùn sí ìkẹtọ́lọ́ wọn bá ṣe fún yàn àti ọlá tí wọn bá dá yàn. tó wọ́n ní nígbà tí lóyún bá dùn èyí wọn lọ́la kọ̀ọ̀kan kọ́lọ́ ń dá yàn lọ́la. àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní tó bá gbọ́tọ̀ ṣe ìdíyé tó mọ̀ pé ẹ̀kọ́ ọlọ́run ìfúru rẹ̀ jìn ẹ̀dá tó mọ̀ pé tàwọ̀ṣídì yìí náà ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba mú wá káwọn ẹ̀sìn lẹ́sìn àǹfààní ẹlẹ́kẹ̀kẹ́ ni yóò rí pé alùpàwọ̀ padà àwòyíma ẹ̀rú ńláńlá ọ̀rọ̀ wa báyà ṣàpèjì bá wọn sọ pé ẹni bá wẹjú náà ni ẹ̀rú máa ń bà tó bá ma nǹkan tí yóò ṣẹlẹ̀ táwọn èèyàn mà ẹ̀rú wọn máa bà á. فإنك إذا عرفت أن الإنسان يقفر فإنك إذا عرفت أن الإنسان يقفر بكلمة يخرجها من لسانه في بعض ما يقول أشيء قلوم ويقل جاد جنون يقل في يوسي جيبه في يوسي جيبه جاد كل الإسلام في يوسي جيبه tó ìjẹ́ pé wà kọ́ níyà kúlù ha wà ó wà já ìlọrin ìyẹn ti lè sọ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu tó jẹ́ pé ti ń sọ sí ni kò ní mà bẹ́ẹ̀ sì ni fàlẹ́ ayọ̀ ẹ̀dẹ́rú bẹ̀rù já ẹ̀yìn tó ṣe pé ọlọ́run wò ní fúyẹ̀ ní àwíjàre pé ọmọ ní bóyá tó bá mọ lóléyìí ẹni pé ẹ̀wọ́ ọ̀tà ẹ̀ tó ń padà wá síbi balẹ̀ ayọ̀ ìdẹ́rù ìgbẹ́nujà máa padà wá síbẹ̀ tó nínú àkídà òun náà ń pè ní alẹ́ ìhòrò ìgbẹ́nujà yẹn ni pé ká fún yẹn ní ẹtú ìgbé lágbájá ó ṣe ìfẹ́ bọ̀ àmọ́ ẹ̀ kò mọ ní tó ṣé kìíní tí nǹkan báyẹn ti wà ń lẹ̀. wọ́n ní wà kọ́ni yẹ kúlù ha kọ́dà ń gbà mí yẹn lè máa sọ gbólóhùn mi jáde lẹ́nu gbólóhùn ẹ̀yọ̀ kan péré náà o. wà ń wọ yẹ̀húnnù àná àtùkọ̀rọ̀ lébuhu ìlànà tó mọ̀ ọmọ rẹ̀ gbólóhùn mú ni. kàmá kí á na yẹ kọ́ àlùl kùfàrù àlùmùsìrìkúnà wọ́n ní gẹ́gẹ́ bí àwọn kìfìrí máa ń àwọn ẹlẹ́bọ tó máa ń sọ ẹjẹ́ ọ̀rọ̀ adúlé báyìí káwá ṣàlàyé ṣéèkì ní ẹni tó bá gbọ́tà ọ̀ṣìdì yìí ẹni pé díẹ̀ sí yí ẹni yẹn tó mọ̀ pé hmm, tí ẹ bá ti ṣẹ́ bọ́ lọ́mọ ìforíjì hàn tí ẹ bá yẹ kú sílé rẹ̀ ẹni yẹn ẹ̀rọ ọmọ wa fà ẹ̀rọ ọmọ bá torí ń bẹ nínú ọ̀nà tí ẹ̀rọ ń ṣe bọ́ ẹ̀bọ tó ṣe pé ọ̀sán ọ̀sán jáde lásán lẹ́nu báyìí ni lókè wo ti sọ́hun kọ́dà ìtàn kọ́ni mọ́mọ́ ṣéèkì wa ní ìfàlẹ́ yóò ṣe gbárù ètò ìjà àdáyé ọmọ òkò sí sọ lápòjú ẹni lọ lápòjú ìwà tó súnmọ́ wáyà torí àǹfààní tá a bẹ́rẹ̀ ní ká máa rí relé tì má ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tó pé kí nìyẹn ṣe lè bí ti ń ṣẹlẹ̀ ní àwùjọ àwọn aṣèkù Muhammad bin Abdulwahab nígbà tí wọ́n ń kọjúra yìí ẹ wúlò ọ̀dọ̀ wa níyà yìí ẹ máa rí àwọn èèyàn máa pe anabi sallallahu alaihi wasallam wọ́n máa pe anabi díẹ̀ bí ń kọ́ lọ́wọ́ hey ya rasulallahi hey annabi ma jẹ́ òwúrú fún mi o tó bá rí ẹnìkan tí ń sọ lulẹ̀ jáde láwùjọ wa yìí ẹnìkan kan ò ní ta bó pé ìwọ̀rọ̀ wọn lọ sọ yìí annabi ma jẹ́ òwúrú fún ọ o kódà tẹ́bárẹ̀ ti ń ta kó ní ọ̀tọ̀ ọ̀tẹ́ ẹni anabi ni yẹn ń pè bá pé a kọ́dà ọ̀tá anabi làwọn eléyìí o tó ẹni yóò ti sọ yóò ti lọ bẹ́ẹ̀ kọ́dà yẹn lè pé ni ẹnu ọ̀rọ̀ yẹn lásán ti anabi alábi asáàsì ètò tó kọ́mọ̀ nípa àwọn ìyá wa máa ń bóyá ń gbà ọ̀pọ̀ kan bá ṣẹlẹ̀. tí ọkọ̀ yẹn wá gbóná ọmọ gbọ́ yéé anabi alábẹ́ asáàsì o yẹn ní anabi tó ní abẹ́ tá a lọ sáàsì. tó irú àwọn gbólóhùn yìí tó bá ṣe pé irú nǹkan tí sáàsì ṣe kò wọ́n dàbí lọ́wọ́ àbẹ̀wò hàn sọ́ni fàlẹ́ ayọ̀ ẹ̀dáró bẹ́ẹ̀ lè jẹ́ àyè àìsí fún ìyàlẹ́ ẹ̀ kíùsì. lórí ọ̀rọ̀ ẹ̀bọ jẹ́rú ẹni tẹ́nìyẹn sọ lásán Islam àmọ́ àwọn A ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ká gbọ́ dáadáa o pé ọ̀rọ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ jẹ́ pé ká fún yẹn lè díwù pẹ̀lú àyèmọ̀kan tó sábà nǹkan tó lè sọ ilé lẹ́bọ àbí nǹkan tó lè sọ ibi ìbìrí tí yẹn bá ṣe síwájú kí ìdájọ́ pípẹ́ nìyí ti di ẹlẹ́bọ ẹni yìí ti di kèbìrí tó wọ́n ní àwọn kan tí àwọn àbá máa ń wò tó lẹ́nu tó bá ti di ẹlẹ́bọ tó di kèbìrí àwọn ìdájọ́ kéjì pé kẹ̀kẹ́ ń kébèrè lásán náà ni ó tẹ̀lẹ̀ hmm, kí kẹ̀kẹ́ ń kébèrè mọ́ lọ ń rìn lọ́wọ́ tí wọ́n bẹ lè sọ pé lágbájá di kèfèrí ìtumọ̀ rẹ̀ ni pé nínú òfin ẹ̀sìn ẹni tí ọ̀yọ́ kọ́ wọn gbólórí ayé mọ́ ni níbi tó bá ti ń lo ìdájọ́ ẹ̀sìn wọ́n mú wọn ti pa yà lágbájá di kèfèrí tó bákan náà wọ́n sọ akọ́kọ̀ọ́ nípa ní àdóbìnrin ni wọ́n mú jìnnà sí ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ pé ò lè fẹ́ má. bákan náà ẹnìyẹn dúkìá rẹ̀ yóò di dúkìá ìjọba ìṣòro tó bá ti jẹ́ kékeré báwọn. tó bákan náà àwọn mọ̀lẹ́bí kò ní ìdókòwò rẹ̀ má. tí mọ̀lẹ́bí jẹ́ ẹ̀ka bá kú òun náà ní ìdókòwò mọ̀lẹ́bí ẹnìyẹn má so àwọn ìdájọ́ tí ó gùn sábà ní lágbájá ọdún kìlì lágbájá ọdẹ lẹ́bọ tọ̀ wọ́n á sọ kiri kan ní àwọn mọ̀wálé tẹ̀síìr àwọn nǹkan tí kìí jẹ́ kí wọ́n àná ìyàgbéyàn ti kìlì rí àwọn afá mi máa ń márùn-ún mi máa ń mẹ́rin tòun ó ní ẹnìyẹn àwọn afábíyàn ni pé àlìjá ẹlẹ́wò ó ní àìmọ̀kan kí ṣe ẹnìyẹn máa pẹ̀lú nǹkan tí ń ṣe yìí tó sọ́ba ní kọ́ máa ó ní ó fúri àdúgbò ká pé ànìsíyàn sẹ́niyẹn kéèdì tó gbàgbé ni gbàgbọ́ bá gbàgbé ti nǹkan yẹn ni wọ́n lò fúri bákan náà àlẹ́kọ́tà ó ṣe mistake ni wọ́n ní kò ṣe mistake yìí ó ní fúnadé ó ti mistake ní ọ̀nà ẹ̀fílẹ̀ tó bá kan náà àwọn méjì máa ń wọ́n tó mú atawil pé ṣé ó ti àyà kọ̀ránù tó ti tu ní àbí àdìsá nẹ́bí ló ti tu àbẹ́ríkà ló ti lò tó tó ní kì í ṣe bẹ́ẹ̀ tó àwọn afáàmì kábàáwọn tó ẹlẹ́tìjì ni ó lè tí kò bóyá àlẹ́kẹ̀rọ̀ tí wọ́n fọ́ tiẹ̀ sàbá mi ló ń hàn pé tí wọ́n kọ́ zẹ̀rẹ̀ ṣé kìí ṣe pé ọ jẹ́ ẹni tó ṣe àbá mi ọ̀kadà wíìlì àwọn tó mú ṣé ọjà láì mọ̀ ni ṣé ó gbàgbé ni tó sáàtì ṣe ni tí wọ́n kọ́ zẹ̀ ni mẹ́rin táwọn kánò àwọn ọ̀kadà wíìlì fún un àwọn akẹ́lẹ́ mẹ́ta jẹ́ níta wọn kò sí mistake ṣé kò gbàgbé tí wọ́n kọ́ bẹ̀. Gbé àwọn òdèdè àlẹ́ ọdún lè jà dúró ẹni ṣé kò ń lọ́bọ̀ hàn mí. Ṣé kìíní tó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹbọ wọ́n ní fàlẹ́ ayọ̀ ìgbàrú gbèrèjà. Àmọ́ ẹni sáǹdì yìí nínú àkúrẹ́dà ó lè. Ó lè jẹ́lẹ̀ náà tẹ́ ẹ bá wá wọnú àwọn ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n àti ṣé kò Àtàwọn pàtàwọ̀ àwọn gẹ́gẹ́ èyí ò àwọn gan wọn gbà pé wọn dúró lè jáde ìbẹ̀rẹ̀ àpáta wọn máa ń fún yẹn lé wọn dá máa ń fún ètò wáyé ní ọ̀rọ̀ míì kó fún síra yìí ní táǹkà yìí wọn á fún ní ìtumọ̀ míì nítorí ṣẹ́gun làgbo àbọ̀rọ̀ yìí ọ̀gbọ̀n àwọn ọ̀rọ̀ ọ̀gẹ́gẹ́ tó sọ pé à àwọn èèyàn sọ pé àwọn ń wá ní débi ń pe bádá wípé kó ṣe nǹkan fún un àwọn olùkọ́kọ́ kà fọ́nra rẹ̀ àwọn ó ṣàlàyé fún un gbígbé bóyá aláìmọ̀kan ni àwọn bá nígbà á jẹ́ pé wọ́n gba àlẹ́ ẹ̀rú bẹ̀rẹ̀ jẹ́ pé ntí bá ntí wọ́n mọ níbi ìdí bàbá mi dàtọ̀ wá lórí tó ọ̀tọ̀ ni wọ́n ní wọ́n ní tó mọ̀ pé wà á bá dàkà aidan al-khawf al wọ́n ní ẹni tó bá gbọ́tà òṣèlú yìí tí àkídà yìí ẹ̀rú máa bá fa ìnàkà torí pé ìdá àrọ́ta ànàlìǹsánà yàkùfúrù tí wọ́n bá ti mọ̀ pé ọmọ ènìyàn lè di kèbèrè ìkẹ́lùmá tí ń pẹ̀lú gbólóhùn kan ju ámìlẹ̀ sáni yìí tí gbólóhùn yẹn bá jáde lérí àwọn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹ kúlù á. tó yẹ pé ó ṣeéṣe kéèyàn ó sì wíru gbólóhùn yẹn wọ́n ó já tó yẹ pé aláìmọ̀kan ni fàlà yóò ṣùgbọ́n bẹ́ẹ̀ jà ní tó yẹ pé bẹ́ẹ̀ sì ni àwọn míì ń bẹ tó yẹ pé wọ́n ní fún ọ ní kéde pé ibi tí bàbá fara mọ́nu wọ́n ní wàá kọ́ ni ẹkúlù hà ìgbà náà ìgbìyànjú lè tọ́ tó yẹ pé wàá tó ń rò pé bóyá gbólóhùn tí ó mọ̀ fún ọmọ ọ̀rọ̀ ni ẹ̀wọ̀n yẹn tó pé yá Rasulullah nígbà anábì ìgbà wá anábì mọ́jẹ́ tèmi ó burú o tó sẹ́mà gbogbo ẹ̀tọ́ bá gbà kídà yóò yẹ kó wọn pé sí nǹkan ọmọ dààmú àbáyé à anábì mọ́jẹ́ tèmi ó burú o tó irú ẹ̀ ti ṣẹlẹ̀ lójú anábì sọ̀rọ̀ àgbọ̀nà anábì sọ bẹ́ẹ̀ ni pé tí èdè pé sọ mọ́ ń tó sọ báyìí ẹni yẹn dé wájú àlẹ́ sọ wọ́n wà lọ́sọ̀tàn ọ wá ní mọ ẹni yẹn ó ń tẹ̀ láti gbé àlẹ́ sọ wọ́n wà lọ́sọ̀tàn ọ fẹ́ pàtàkì ànábì fẹ́ àlẹ́ wọ́n wà ọ wá ní mọ ẹlẹ́ tó bá tẹ̀lé òjíṣẹ́ ó tẹ̀lé ọlọ́run ẹ̀dẹ́ ìwà ó tẹ̀lé ọlọ́run wàrọ̀súlà ó tẹ̀lé òjíṣẹ́ fàkọ́dí fáázà ẹnìyẹn má jèrè lánlá o ẹnìyẹn jèrè lánlá ọwọ́ ni wàmẹ́ni àǹtọ́ wùmà wàmẹ́ni àǹtọ́ wùmà ẹni tó bá ṣe àwọn méjèèjì sálà wọn ní ìdíńdọ àmọ́wú àti òjíṣẹ́ rẹ̀ ó lẹ́ni tó bá ṣe àwọn méjèèjì fàkọ́lẹ̀ kọ́ àtàwọn àkọ́sì ẹni yẹn tó kù yẹn yá àlẹ́bí gbogbo ẹni ọba yóò dún tó pọ́n ẹ̀wọ̀ ọ̀rọ̀ ń tẹ́ pé ẹni tí kò bá mọ̀ kẹ́kẹ́ tí bí ọ̀rọ̀ ń kó kí ló burú bí ọ̀rọ̀ yìí báyìí yàá ẹni tó bá ń tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tàǹdẹ́lì ẹni yẹn jèrè bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wá tẹ àwọn méjèèjì ẹni òun ṣòfò síbẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni àmẹ́nu tó bí ànábì nínú ni pé ẹni yẹn ànábì retí kó tó sọ pé ẹni tó bá tẹ ẹni tó bá ṣe ọlọ́run tó tún ṣe ànábì kọ́ máa lo àrọ́pọ̀ ọ̀rọ̀ méjèèjì pé àwọn méjèèjì wùbọ́wò làbẹ́lì yarí sí lọ́ní ìrò ọ̀wá àìwò sánná náà làbẹ́lì yarí sí pé a àmẹ́lùwà sọ pé àtẹ̀jì ẹ̀lì ní ìdàwà àmà àwòrán tó fẹ́ ní ṣe dèbí ọlọ́run ni ṣẹ́mà ẹni tí ó bá ti gbà àmẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́nà anábìtì yẹn ọ̀rọ̀ yẹn pé ya ah, ó ọ̀rọ̀ tó ọkụkọ lélẹ́yìí tó kájà wá ní pé yẹn wá ń di ìdí pé ànẹ́bí pé ànẹ́bí má jẹ́ ó burú fún mi ànẹ́bí fún mi yọ́nú ìṣòro ànẹ́bí wọn ni mo gbé mi bẹ́ẹ̀ tó kí o tó tí bá ti gbọ́tàn ṣéèdì yé ẹ̀rù ti mọ̀ bá yé táwọn èèyàn ọ̀rọ̀ tí ó túbọ̀ mú súnmọ́ náà ni àbíkọ́ wọn ni muhammadu ya rasulallah muhammad ya rasulallah muhammad ya rasulallah muhammad ẹni tá ya rasulallah ẹni tí ó gbà wá agbẹ́mi tí ó gbà wá tó àbí ẹni tá agbẹ́mi ya rasulallah a onírànwọ́ ya rasulallah tó náà ni kì í yẹ́lò mí níbi sábà ń sọ̀rọ̀ pé dàlérù dàlérù pé ẹyẹ ka dàlérù mọ́ wọn láì na ẹ dàlérù ẹ mọ̀ rí táyì tí àbóńdàlérù tó ti ń ṣe ànẹ́lì àtọ́mọ̀ tí ní fi wọ́n ti lè bí ara báyìí ó ní ká ṣíbòlè kùrábì muhammadu ẹni pé ká ṣíbòlè kùrábì muhammadu ìtumọ̀ ká ṣíbòlè kùrọ̀ òun lẹ́nu tí mo ń kó ìmọ̀ ìmọ̀ ń kó ìbànújẹ́ ìmọ̀ báyà tán ìmọ̀ báyà tán tòrò hmm. atán tòrò lànàbì aláàlẹ́bì ìlúrẹ̀ ọlọ́run lọ́ba ti pé káàṣì olùkúrà ta kú ò. ṣíráàmù ní sè kí ẹnì kan máa kọ́nà ìjọ tí nìkan gbọ́ lẹ́nu bàbá màdínà tí bàbá ní a ànábì ìsàlàyé lọ́rùn kọ́nà àbàbá àlọ́ọ̀bà kọ́nà kẹ́rẹ́ bàbá bàbá ní ọ̀rọ̀ kẹ́mẹ́ táwọn ń sọ tó ní adúpẹ́ fọlọ́run àti ẹ̀yìn fún ànábì wa Muhammad àyíṣẹ́ ẹ̀yìn fún ànábì ọlọ́run òun ló ní alhamdu wa sana ipe ẹ máa sọ pé adúpẹ́ fọlọ́run ẹ tọrọ ìkẹ́ àti ìlẹ̀fà ànábì so ẹ wá àyàn ṣe ń ronú lórí pé wọn sáfẹ́ káwọn èèyàn kí wọ́n bọ́ sínú nǹkan tó ń jẹ́ àdìsírọ́kùnbẹ̀là ìfi orogún kún ọlọ́run kọ́dà ìfi ànábì kún ọlọ́run kọ́dà àwọn gbọ́dọ̀ fatuwa ṣèkò tèmi nìkan wọ́n ní ṣe bá àǹkẹ́ wọn kọ Allahu Muhammadu Allahu Muhammadu ẹlòmí lè kọ́ lójú ọ̀nà ẹlòmí lè kọ́ sí ara rẹ̀ bí Allahu Muhammadu wọ́n ní ọyọ kéèyàn jìnnà kúrò àwọn kan báyìí ipe torí pé kí ni tó bá kọ Allahu lásán àmọ́ Allahu Muhammad ẹni bí wọ́n pé ẹgbẹ́ làwọn ẹni yìí àbí lẹ́yìn ẹni yìí ẹni yìí lọ́kàn bí lẹ́yìn ẹni yìí ẹni yìí lọ́kàn ipe kéèyàn jìnnà sí kọ Allahu jalla jalaluhu àbí kọ́ kọ́ pé Allahu rabbuna Muhammadu nabiyuna àbí Muhammadu rasulullah ó kílẹ̀ báwọn tó kí o fi jáde nínú ìntí ọmọ rújú ṣé kí wọn bọ ọha bọrọ ṣe wọn wọn wọn ní wọn ní gbogbo ẹgbẹ́ àwọn kẹfìrí máa ń ṣe kùtù tán wọn lápẹjù rẹ in alhamaka allahu ma kọsọ ankawmi musa wọn ní tọ́lọ́wọ́ bá sọ fún wa nípa àwọn ìtàn àwọn ìjọ ànábì in alhamdulilayi mọ́ tọ́lọ̀ bá fi mọ́ ọ́ máa kọ́ sọ nítorí wọ́n bá sọ Musa nípa àwọn ìjọ Musa máa sọ̀dá ìhìm wà ìlmìhìm àwọn ènìyàn ẹni rẹ ni wọ́n bá wọ́n sì ní ìmà bá Musa wọ́n ń sọ báyìí pé èjì àìlànà ìlà àní wọ́n ní ká nàbì Mùsá kó báyìí wọ́n wá òòṣà kan táwọn máa bọ kàmá lẹ́hùn àlè à gẹ́gẹ́ bí àwọn kèfèrí ń jọ yẹn náà wọ́n ṣe ní òòṣà ẹ̀rí àwọn ìjọ ní Mùsá wọ́n bá nàbì Mùsá wípé àwọn rí àwọn tí wọ́n ń tẹ̀lé òzéyò àwọn rí òòtà tí wọ́n ń sin wọ́n rí ẹni tó ń pè lọ́lọ́run wọn báyìí báwọn náà wá táwọn òun rí bẹ́ẹ̀ àfà iná ìrí ń wọlé tó bá mọ orúkọ yẹn ẹni pé kánẹ́bí sọ fún wọn ni pé àlẹ́bí mọ́tà sọ fún wọn pé àwọn akínà fún ọwọ́ máa ń kẹjì àárẹ̀ àlẹ́bí mọ́tà sọ pé a aláìmọ̀kẹ́mọ̀lẹ́ yìí o tó kílẹ̀ ń rù yìí kílẹ̀ wí wọ́n lè fàyè náà wọ́n ti fàyè náà ìdí ṣẹ́ẹ̀kì ní tí ẹ bá rí i gbọ́ ọ̀yẹ́ yìí tó ṣẹlẹ̀ pẹ̀lú àdébùmọ́tà wọn ìyá ẹ̀rú wọn ṣe lè túta wọn kọ́ fúnka ẹ̀rù ojúkòkòrò ẹ̀yọ́ wa tóbi ìbẹ̀rù yẹn wa tóbi àlàáfíà yóò kọ́ lè túta mí nàá níbi nǹkan lè mú yàn bọ́ níbi irú àwọn ẹ̀rọ báyìí wọ́n àmùsáàlì yìí lójọ́. ìdí ṣe gbọ́dọ̀ àwọn àmì ìsáì láti ṣàlàyé fún wa bí ipò ẹ̀kọ́ bí àwọn tí wọ́n tẹ̀lé àmì ìmọ̀ọ́sá rẹ̀ wọ́n ti gbà bọ̀ rẹ́dì wọ́n ti gbà wọ́n ti tẹ̀lé wọ́n ti di mùmìnì fún ànábì Mùsá àmọ́ pàtẹ́ ànábì Mùsá bí wọ́n kalẹ̀ tó dé padà ẹsẹ̀kẹsẹ̀ àwọn náà ti ń dín fẹ́ máa lẹ́yìn ìjọkùjọ owó torí yẹn lè mú wa jẹ́ ẹrù fún yẹn náà ẹrù wọn àmọ́ àbàyà náà pé hé ọlọ́mọlá yẹn níbi ṣètọ́nù tí wọn ń gbé ẹbọ wà wọ irú ẹsẹ̀lẹ̀ sí anabi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́làm náà anabi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́làm àwọn sọ̀rọ̀ ní mọ̀rọ́nà ti tó sọ̀rọ̀ ọlọ́wọ́ kọjá ní ti igi kan àwọn bá rí wàrà ẹ̀ṣá alùpùpù ينوتون أسلحتهم أي ينوتون أسلحتهم بصبرة يسمى ذات ألوان wọ́n láwọn kèfèrí wọ́n wá ní igi igi kan tó ikú táwọn bá ti dé bẹ́ẹ̀ tó bá ti di pọ́nlẹ́ jà bóyá ìjà ti kú bí oṣù kan ó tó lọ lè fi ìdá wọn ọ̀pọ̀ wọ́n lọ lè kó síbi igi òun ó fi mí rọ̀. omi kọ́ síbẹ̀ ọfà omi kọ́ síbẹ̀ tó ọmọ ọmọ ọmọ ọmọ bí ẹgbẹ́ pé àwọn lè fún ní nǹkan ìjà wọn fi kọ́ bẹ́ẹ̀ níbi igi ni wọ́n ní à báwọn mùsùlùmí náà ṣe rí wọn bá tó bá pé yàrá lọ́wọ́ ní òun ti ṣe ọlọ́run ìjì o. báwa náà wábi tí a máa fi nǹkan ìjà wa kọ́ ẹ̀wọ̀n ànábì ń láyé o sọ àmọ́ wọ́n gba ìsìláàmù nígbà yẹn láwọn ọ̀hábà yẹn tó wọ́n wá rò pé nǹkan yìí ní làwọn kìlórí ń ṣe wọ́n rò pé nǹkan yìí làwọn kìlórí ń ṣe wá ah, ah, ní náà ti gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn. الله أكبر إنها سنن أنا الذي أأ الله ما تبيه يقول لنا ولفما رهي آه أنا قواني وإنكم تقولون كما قال بنو إسرائيل لموسى إذا أنا طعم بنو إسرائيل صفات المطالع هنا من دون اجعل لنا إلها كما لهم آلهة gbogbo tó ní tí àwọn ìjọ àlẹ́mùsá sọ pé báwa náà wá òòsà gẹ́gẹ́ báwọn kèké nílẹ̀ ṣe ní òòsà táwọn ọmọ ọmọ táwọn rí báyìí tó àwọn fáwọn ṣàlàyé pé gbogbo ẹni tí ẹ̀sìn bá ẹ̀sẹ̀ ń yé Islam ṣẹ̀ṣẹ̀ ń kílẹ̀ sí yàn kí súnà lẹ́yìn sọ̀lọ́wọ́ àlọ́sọ́lẹ̀ tó kílẹ̀ sí tẹ́tẹ́ tábà ń sọ̀rọ̀ àwùjọ wa yìí wàlọ́ọ̀yì ó létí àwọn tí ẹ̀sìn ọlọ́wọ́ ọba tí ń jẹ́ Islam sálẹ́lì mú wa tó yé wọ́n kéré o wọ́n kéré wọ́n kéré afẹ́ tó bá jẹ́ onísúnnà tó jẹ́ sàlàfí tó ń lànà sàlàfíyà wọ́n ti kéré ọ̀pọ̀lélúmọ́ àwọn dà wọ́n so irú àwọn ẹni yẹn lẹ́ẹ̀mọ rí gbogbo táǹkọ̀ yìí ẹ̀rú ọmọ pa wọ́n pé a ah, gbé òun lè léyìí tó tí ẹ bá mixi máwọn èèyàn ẹ̀wọ̀n pé wà láàyè ẹbọ pọ̀ bá a ah, ẹbọ ti rọrùn láti máa ṣe pàtàkì jùlọ irú àwùjọ ọlọ́run yìí torí ọgọ́ bàbá ẹlẹ́bọ ni wọ́n ẹ̀dá kò kí àpọ̀ ọmọ nǹkan jáde lẹ́nu tó ń pè lábà ibi àwọn ó ti bẹ̀rẹ̀ ibi àwọn ó ti bẹ̀rẹ̀ ìtàn pè ní jákèmọ́lù ló ẹ̀rí àti ni wọ́n mọ̀ tú jáde nì ó láwọn ó ti bẹ̀rẹ̀ ó ní àwọn lárúbáwá ó ní ẹ̀jẹ̀ tí wọ́n yàtọ̀ sí ti wà ó ní bóun ṣe wà yìí wọ́n lè kó gbẹ́rẹ̀ seventy one bòun lórí ìdọ́kùn sí ní tèun ọmọ máa kó gbẹ́rẹ́ bọ àwọn èèyàn rẹ náà lórí tó ẹ wúrú kaba yìí àwọn èèyàn ti rí sáburú pé àá àfa gbẹ́rẹ́ bò láti jọra wọn àá gbẹ́rẹ́ jẹun ti wà ń bò tó ẹni tó tó wáyá lẹ́nu tí ó padà wá di fẹ́ǹdì kama ju eré èèyàn náà tó padà wá di fẹ́ǹdì rẹ̀ ẹ dákun gbẹ́rẹ́ kí náà máa ń fi ti gbẹ́rẹ́ tí èèpẹ̀ ni wọ́n dà sí gbẹ́rẹ́ àbí ètò ọ̀n tó bá ju ti náà ẹgbẹ́ bu náà ni ẹgbẹ́ bu ni wọ́n gbọ̀n sí gbẹ́rẹ́ tó bá ti tọ́ba tẹ tán tó ní tí mo fi tẹ̀lé ní kẹgbẹ́rẹ́ bá wùdò yìí ṣe dọ̀tí tó ọlọ́run tàbí káwọn tí wọ́n ń fọ̀ tó ń fọ̀ àwùjọ yìí kọ́lọ́run kéṣe kí wọ́n pọ̀ kẹ́kẹ́rẹ́ bọ̀ tó àwọn tó wá ń dọ̀tí àwùjọ yìí ìdí dọ̀tí yẹn gẹ́gẹ́ náà ni wọ́n náà náà fi ń jẹ èèyàn tó náà ní kànáàgbọ̀n wàhálà fi pọ̀ lórí ọ̀rọ̀ tó náà nílùú lọ́rẹ̀ yìí tó láwọn oníbàjẹ́ yìí ti pọ̀ jù àwọn aláburú yìí ti pọ̀ jù ẹ̀yin ẹ̀rọ àrìn lọ sún ẹ̀rìn lọ sún kẹlọ lè wò báwo yẹn ti ń ṣe ìbọn ti ń ṣe ẹ̀sìn rọrùn súnà rọrùn ẹ lọ́bẹ̀ kẹlọ wọn àwọn bàbá àgbàlagbà àwọn bàbá ìmáàmù níbẹ̀ àwọn afá súnà rí wọn mú wọ́n rí wọn mú ṣe kí wọ́n pè wọ́n báyìí wọ́n pè wọ́n ti dáwọ́rà wọ́n ti bá wọn tó lórí ọ̀rọ̀ àwọn àbáyọ̀ kú mọ kí wọ́n lè ka kéwú fún ara náà mọ̀ sọ pé ah, òdodo lẹ̀ ń sọ àmọ́ lọrin yìí bẹ́ẹ̀ tàwọn jọ bẹ́ẹ̀ lẹ́fẹ́ ti dọ́là fún ọkọ̀ tání àá kí ni ọkọ̀ wa àwọn gbajú làbá pọ́n ọ̀sán torí ara rẹ̀ jọ bí wọ́n ti rí nù wọ́n ti rí nù. kọ́lá ẹlòmíì mọ òun tá à ń sọ yìí nu wọn ó ń kà nínú síra ọwọ́ ẹni bó ti rí náà wọ́n ń sọ ọ̀rọ̀ bó ti rí náà wọ́n ń sọ ọ̀rọ̀ àmọ́ tó òun lọ lò kò ló tó òun ni pé ṣéèkì ní ẹ̀rú báyà ibi tí wọ́n ń tẹ̀lé táwọn èèyàn ń ṣe lélẹ́yìí tí táwọn èèyàn ń kú lélẹ́yìí láwọn èèyàn kúlé lè lè tẹ́ pé ń dìbẹ́ di gbẹ́rẹ́ nìsí yìí yóò padà wá náà pé wá ti fẹ́ di pààrọ̀ yóò padà fẹ́ ti fẹ́ di pààrọ̀ yóò ti fẹ́ di oúnjẹ àbá alábàtà ń dìbẹ́ di jálàbí ó ní jálàbí ó ní jálùbù ní máa ń fa àpinnu ọ̀rẹ́ ọ̀rá fa ọ̀rá máa ń la nítorí ọlọ́run wàdókù ìlú wàwàwà ìwà jálùbù ní máa ń fa wàdárí olùmọ́fúdádà àbí awúlá kọ́ídà òṣùlù fíkì àbí kọ́ídà fíkì kọ́ídà fíkì yíyà lọ́dọ̀ wa sọ di kóò ní gẹ́gẹ́ àbí abà à kọ́mọ́tà là wa tó irú àwùjọ yìí kò sẹ́ńtì bá ń gbé bẹ́ẹ̀ tí ò ní ma ike àdéhùn lánàá ń bẹ lára mi yàn àdéhùn lánàá ń bẹ lára mi yàn. شيخ بني واعلم wọ́n ní lọ́lẹ́ mà anáwó sọ̀rọ̀ ṣáánà ibi ọlọ́mọba tí ọlá rẹ̀ má min hikmatihi nínú hikma rẹ̀ ẹni pé nínú ọgbọ́n àti ìmọ̀ títí bí ń ṣe gbogbo nǹkan rẹ̀ lọ́pẹ̀lẹ̀ hikma ìdí tí ń ṣe nǹkan. lam yab'ath nabiyyan bi hadha at-tawhid ọlọ́run ọba yìí gbé tàwọn kéé gbé ànábì kan ti dé pẹ̀lú tawhid tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ilá jàálẹ̀ lẹ́hùn àdá àbí kí ó ní àwọn ọ̀tá bámú yóò ní ọ̀tá ẹni tó bá fẹ́ ẹgbẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́wọ́ bá ń gbé dìde pẹ̀lú tawhid tá à ń pèpè sí yìí tá à ń sọ yìí ṣé kìíní gbogbo wọn ni àwọn ànábì wọn ní ọ̀tá ẹ̀rìn ìgbà táwọn ànábì ọlọ́run bá ń lọ́ta ṣé ẹ̀rọ pé híkìmọ̀ ọlọ́run ni ọlọ́run ọ̀rọ̀ wọn tẹ́ òun náà lọ dá àwọn kèké àwọn àwọn ọ̀tá yìí ó sì ní àwọn náà lọ dá àwọn èèyàn wọn lọ dá ànábì lọ dá àwọn ànábì ọ dá àwọn èèyàn ó sì ní káwọn èèyàn yìí kan máa jẹ́ ọ̀tá fún àwọn ànábì yìí tó ẹ̀ sọ pé híkìmọ̀ kan ń bẹ lábẹ́ rẹ̀ lọ ìdí pàtàkì tó lọ fi ń ṣe ń bẹ́ẹ̀ ń bẹ lábẹ́ ọ̀rọ̀ wọn lọ. tòun lára ìkímọ̀ ọlọ́run ọba ni pé gbogbo àwọn anábì ọlọ́run tó bá ti dé pẹ̀lú tàwọ̀ṣídìí yẹn báyìí ọ̀tọ̀ òde ni. ọlọ́run ní wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan àbí aduwwu shayatin al-ins wal olúwa ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti ṣe fún gbogbo àwọn anábì ọlọ́run ọba ọ̀tá yọ wà fún wa nínú àwọn shayatin al-ins àwọn èsù èèyàn àwọn èsù nínú àwọn èèyàn wọ́n mú àṣẹ èsù mọ́ mẹ́nu àwọn èèyàn wàlìjín àti èsù yéésù gangan èsù burúkú náà àlìjànú yóò ṣe bá tóhùn ìlà bá ẹ̀dín tó ṣe pé àwọn ọmọ rí wọn wọ́n máa bára wọn tí ó máa tí ó máa tẹ gbólóhùn tí wọ́n máa fi tora wọn nú gbòòrúra ní ẹ̀tàn ẹ̀tàn ẹ̀rí tí mùsùlùmí bá wà lọ́rí ee àwọn tí wọ́n adá tẹ̀lé ó ní wọ́n bẹ̀rẹ̀ sílé yóò wá gbé àwọn tó kúrú kúrú kọ́wò lẹ̀ àwọn àwọn gbólóhùn tí wọ́n àwọn obìnrin wà láyà gbádùn ẹ̀ ẹ̀lẹ́nìkan sọ ní oní oní ah onímùsùlùmí ní ń gbà wá <laughs> ah wọn bá ti ba jálàbí jẹ́ fún wa jálàbí o jálàbí ló fi kú lọ́nà àti fẹ́ gbé e báyìí. kọ́dà gbogbo àwọn èèyàn náà mọ̀ pé ẹ máa wọ́n social media àwọn tẹ́ expect wàlúwàlì wàlúwàlì ẹnìkan bẹ nílò ìrọ̀lẹ́ ẹnìyẹn bẹ ní New York lọ́wọ́ torí mo rí nọ́mbà rẹ̀ pàtó ṣomi ìmọ̀rí ó kàn tó pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó mọ̀ òun níbì kan ìpè dáàbò tó tọ̀ lọ ní ìfẹ́ kọ́ lọ sódò àwọn àkójọ gálà yìí mo fi ọba tó dáàbò búra. ó ní ẹbá mi wí ẹbá ń wá ọ̀nà ìtẹ́jú bá ń rí tó tó ẹ tó lókè àdékẹ́ ẹbá mi ṣe é fún tó ẹ kó ṣe kó ṣe wà mí wọ́n ń sàmà. ní ti pèsè àwọn ojú ìsálàjì ojú ti jálàjì àdúgbò ti jálàjì tó bí wọ́n ti dé yẹ kí ọkọ bá wọ̀ lọ́rin dé lọ́kàn tó pé àwọn onísúnà yẹn wọ́n tún ní ọmọ ànẹ́rì ikú níbi ọdún ta ló wíwẹ̀ fún ọdún ọjọ́ kan ní hẹ́ẹ́ẹ́ẹ́ wọ́n lè kó wọ́n ẹ̀fẹ̀ ṣe à kan gorú ẹ̀tàn jẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀tàn ọ̀rọ̀ tó rí bí tẹ́ fẹ́ gbé gbà ẹ wà ní wọn tó lé ká máa ké sọ̀látẹ̀lẹ̀ fàtí ẹ máa ké sójọ́ tí n tó fi sọ fọ́lọ́ náà nù ẹ máa ké sójọ́ n tó fi fọ́lọ́ nù sukuruku nìkan nìkan gbòòrò rà ẹ̀sán jẹ́ nì ẹ̀sán jẹ́ tó ẹ wá wò ẹ wọ́n wọ́n bá ń ṣàlàyé fún wa níbí yìí bí kí wọ́n ànẹ́bí ọlọ́run kẹ́wàá ànẹ́bí sọ̀rọ̀ wọn àlọ́ ìtàn náà ẹwú báwọn èèyàn ti ní sí anẹ́bí kó ló dé pa anẹ́bí bẹ̀rẹ̀ wọ́n ní ìfẹ́ rẹ̀ ní ìfẹ́ ti ṣe díẹ̀ nínú mọ̀lẹ́bí wọn nínú ilé wọn ẹ̀yẹ kápẹ́ inú ilé wọn kọ́ bá dẹ́jọ́ bí ti lọ́rin inú ilé wọn kọ́ fẹ́ràn rẹ̀ bí nǹkan mìíràn títí ọmọ nù ọmọ gidi nù torí gbogbo nǹkan tí bá ń jà òun àlẹ́bí ni yẹjú rẹ̀ nígbà yẹn. ẹ̀wọ̀n ló àpòjú ìlú tí wàhálà ṣẹlẹ̀ tí wọ́n gbé ká wọ́n gbé wọ́n gbé òkúta ajá àtúwàjì tí ma máa tún un kábà ṣe bọ́kàn ní kí wọ́n gbé òkúta ajá àtúwàjì báyìí tọ́ mú ìfẹ́ tọ́ ṣàkóso ìgbónú kábà ó ti fi àdá ajá àtúwàjì padà bí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn ìgbé àà ẹ̀wọ̀n bó ń túnọ̀ sí máa rí bó ń túnọ̀ sí ní ẹbí náà tó ẹni tó bá ń ṣe súnà tí ò bá nílà káyì nínú ẹbí kí wọ́n dọ̀ ọmọ ẹ̀ ó ní faradà ó lámojú kúò nínú ẹbí ó mọ̀rọ̀ tún ṣe ó ní jẹ́ mọ̀dàrú gbogbo táyà bá fẹ́ dọ̀rọ̀ rú ó dùn pé ẹ̀ka ẹ̀ tó lọ́wọ́ ẹ̀dá kan ẹ má ti bá wọn tó bó ṣe ti pé wọ́n dá òkúta padà tó ń sábà ti dá padà ó tó wọnú tán lárúbáwá náà ẹni tó bá dá padà ó kọlù ní parẹ́mọ́ láéláé nínú sọ̀lá lọ́wọ́ bí o kò ní ti àwọn nínú pé ọ̀ ní dá padà ẹni àwọn mọ̀lẹ́bí ẹ̀yìn kọ́ ẹ̀kọ́ á kó ní fẹ́ ti wàhálà rẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ ń fa wàhálà wọn báyìí àlẹ́bí tẹ̀lé yìí ẹ̀ àlẹ́bí ti dé wọ́n wá ní ní tó ṣẹlẹ̀ ní pé ẹnìkan ní ẹja ti sòrò ẹja ti sòrò ẹ̀ mọ̀tàlì ọjọ́ rẹ̀ wọ́n ní fẹ́ ṣe kán nípa ẹja ẹja ti báyọ̀tì wọ́n bìlì bìlì rẹ̀ tọ́ náà wọ́n pè ní kúrẹ́ à bí kẹ́ ẹ máa fà kẹ́lì kan ní ọ̀dọ̀ ẹjẹ́ ká ti báyìí ẹjẹ́ ká ra wọ́n á ní sáàṣì ní ìsìn pé ẹni tó bá ti kọ́kọ́ wọlé nìsín ni kọ́sán ti ìrọ̀bí náà mi àmì ọmọ mi kọ̀ọ̀kan balẹ̀ yìí ẹnu wa kó gbogbo ọ̀dì pẹ̀lú pọ̀lẹ́ kan náà lọ́yà òun ni gbogbo yìí kó dá padà ànábi wa ni ẹnu kẹtẹ́ǹtì ẹ bá mi wá aṣọ aṣọ fẹ̀lẹ́ aṣọ òwúra wọ́n wá aṣọ òwúra ànábi wa gbé òkúta yẹn fún rẹ̀ ànábi wa ni gbogbo ní gbogbo mọ̀lẹ́bí ẹ̀yà ẹnìkọ̀ọ̀kan kẹ́ ẹ fa aṣọ yìí létí

ọwọ́ tó jẹ́ oníwà pàlàpàlà ọgbà gẹ́gẹ́ náà nù. bí wà lẹ́dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ tún náà kò tó kọ́kọ́ ní challenge náà lọ́kùnrin ni lóbìnrin ni tó ọgbọ̀dọ̀ tó wọ́n gbọ́dọ̀ tó wá tó ọgbọ̀dọ̀ tó tó ìwà rẹ̀ mú again tọ̀ ìgbà sábẹ́bí pẹ̀lú gbogbo àwọn ìròyìn ńláńlá ìròyìn rẹ̀ tí wọ́n máa nẹ́bí mọ̀ yìí ìjọba náà ti pè wọ́n pé قولوا لا إله إلا الله تنجو أنا بدي لا إله إلا الله ẹ̀sí àwọn òǹtàtẹ́m̀bọ̀ yìí ẹ̀sí wọn ká ẹ̀kẹ̀kẹ̀kẹ̀ náà bẹ̀rẹ̀ fún àlẹ́sọ̀ lọ́sọ̀lọ́gbà àbílẹ̀ ìwú ọmọ ní ọwọ́ yìí àròkọ́ mo òfò láti ẹ̀ ń bá sí láti ọ̀yìn tábà ẹ̀kẹ̀yà Muhammad tábà ìpínlẹ̀ ọ̀rọ̀ burúkú náà ni wọ́n jáde lẹ́nu ọmọ tí a lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n gbà pé náà ni òun náà lè kí wọ́n kà dáa ní kàkà ẹ̀nà lè kúlè nà lè jẹ́ àdúgbò ṣẹ̀yà fínà ẹ̀ǹtì wọ́n jẹ́ يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا كده قاعدين من بين التوحيد من بين سواسي ẹpa ẹbọ ti nbẹ ti wá àti súnà àwọn ọmọ kẹkẹ àwọn ọláìkì ni nbẹ kẹfìkọdì ọláìkì ni ọ̀hún tẹ̀lé ara rẹ jẹ ni. níjọ́ kan àwọn méjì ọpa ní sàwọ́dí tó àwọn méjì wá ní ọ̀rọ̀ tó wá ṣe wọ́n ní ọ̀rọ̀ àìpé kílásímẹ́tì wọn bẹ́ẹ̀ ni kẹ́ sọ fún mi nínú wọn ní kílásímẹ́tì làwọn tó wá jọ lọ sàwọ́dí. àwọn méjì wọn àjọ dín lọ́dún kan náà àwọn méjì ti bẹ̀rẹ̀ dá wa ilẹ̀ yorùbá yẹn ni o lẹ́kọ̀ọ́ náà wa sọ àwọn méjì jọ bẹ̀rẹ̀ dá wa so bàtà méjì bẹ̀rẹ̀ dá wa ọlọ́run ti ṣe àwọn lẹ́nu sí àwọn èèyàn ń gbọ́ dá wa wọn àmọ́ náà wọ́n ń gbọ́ dá wa rẹ̀ ṣẹ̀kọ́ náà wọ́n bá òun máa ń fún yẹn ní gbígbajúmọ̀ ní gbogbo nǹkan tó yẹ pẹ̀lú ní òkúlẹ̀ wà ní skul ẹ mọ̀ ní wọn pẹ̀lú àwọn ọkọ̀ ọkọ̀ tó lé yà á sọkírìtì nù akéde nù pẹ̀lú mi sì ni yóò ti mọ̀ wé ẹni bọ̀ ní sì ni wọ́n pé pé ọmọ yàrá yà wé pẹ̀lú mi sì ni pé ọ̀rọ̀ àmọ́ ní wọn bá náà ní àmọ́ kàrámà yìí táwọn yóò wọ̀ fún yóò lágbára ẹ̀ tó kò ní òkè ọ̀wà wọn ní èjì jẹ́ sọ gbajúmọ̀ ìgbà tó wáyá dáwọn ẹnìkan òun ló kún ká ọ̀ pátípátí bẹ́ẹ̀ dáwà rẹ̀ ọjọ́ sàlàfíà mo wá torí ẹni tó ń jẹ́ nìkejì rẹ̀ fún ọkọ ní túmọ̀ ra wọn fún ẹ̀ ti bá lámúyá ìtọ̀rọ̀ àwọn nǹkan tí ń gbé dáwà tí ń gbé lọ́wọ́ yìí kò dáa eléyìí ṣe dáwà sàlàfíà bá sọ̀rọ̀ ẹni yẹn sọ fún mi pé àwọn ti bá sọ̀rọ̀ several times láì wáyé ìgbàlá wọn ló ń yìí àmọ́jọ́ kan àwọn ọ̀dọ́ fẹ́ ẹ̀yìn kan lè yí mọ́ ìjọ tó sọ fáwọn pé ó ní ẹ̀wò dáwà tàlàfíà lẹ́yìn ń tẹ́ àbí àwọn níbẹ̀ ni ó ní èmi ò lè ṣe é lè mi bẹ́ẹ̀ ó lè mi ò lè ṣe é. Ìfàtúmọ̀ ní ìlú ìfàtúmọ̀ ní ìlú ló sì lè àwọn ni wọ́n pe ẹnìyẹn pé dáwà tẹ̀ ń ṣe yìí ọlọ́wọ́n ni ṣíṣá kàlàbíyà lẹ́yìn ṣe wọ́n ní bẹ́ẹ̀ lọ èmi ò lè ṣe dáwà táwọn èèyàn fi fẹ́ràn mi náà lè ní wá wàlúwàlú ó ní jọ̀ọ́ láti ká ó mú ìfọ́ mọ̀ nǹkan tí ó ṣe ẹ̀ pé dáwà ọlọ́wọ́ fẹ́ràn yàn dáwà ìfọ́ àlẹ́ ìṣòro tọ́lọ́ ọlọ́dún báyìí tọ́

Ah. kí ọmọ ní mọ́tò ṣe gángan ah. ilé ìfẹ́ kú bá wà ní kí ọmọ kí ọmọ ya mọ́tò pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àbára wa ya mọ́tò àti agbádá kẹ́kẹ́lẹ́ báyìí kára wọn máa ń tó lù ọbẹ̀ sí ìyàwó bóyá ní ìyàwó lọ́wọ́ pé á ah, àdìsí ọ̀nà wọ̀ báyìí tó ojú àyè padà máa ń là tírẹ́tì ọlọ́run ni wọ́n fẹ́ sìn wa. wọn wá gbó lọ́wọ́ rẹ̀ wọn ò wá ẹ̀jẹ̀ ọlọ́run ló jọ lójú tó ọ̀yọ́ padà wá ẹwà ní ìsẹ̀ ẹwà ń gbà kan ẹ sì gbọ́ ọmọ pílẹ̀ rẹ̀ káàkiri nínú rẹ̀ ń bọ́lẹ̀ gbọ́ tó ń rẹ̀ wọ́n lè tó àwọn padà dáàmà padà dáàmà tó òun ni pé dáwà ìpèpè sí ìjìnlẹ̀ ìpèpè sí ìjìnà sí dídá tó ṣe pé òun ni ìlànà ẹni tó bá ń jẹ́ sàlàfí ẹni tó pèpè dídára sàlàfíà ìfi ọmọ pèpè sí pé ìjọba ìjọba tó ní kò ní sọ́kà rẹ̀ yóò wú sínú ẹbọ òun ló wá fẹ́ràn àwọn èèyàn jù ẹni tó bá pèpè sí ẹ òun ló fẹ́ràn àwọn èèyàn jù tí bá rẹ tí bá ń pẹ́pẹ́ àwọn èèyàn padà lọ pé lágbájá ń pẹ́pẹ́ fún wa ni yóò mọ̀ máa sọ báyìí ìrapájá ẹ̀ wọ́n ń tàn wá ìtúrújú àwọn yóò padà máa ń là ìgbé ah yóò ah, gbogbo àná lẹ́yìn ìjẹ́ nǹkan tí yóò bá ń múyàn bọ́nù wàhálà fún yàn tó àmì kẹta máa wá sí ẹ ẹjẹ ká sọ owó láti bó láti wọn sí dára láàrin ẹbí ẹ̀ ẹ̀ dẹ́ àwọn ọmọ láti ẹ̀ ẹ̀ wọ̀ lọ. tó ẹ sọ̀rọ̀ ẹ bọ́ ẹ sọ̀rọ̀ ọ́ èyàn gbọ́dọ̀ wọ pé dáwà tó lè gà náà ṣe gbàgbá náà ṣe wọn. wọ́n ní wọ́n ní àtàkù ṣèyí ìdíje tọ́bi àti wọ́n ní òdodo gan fún ara rẹ̀ nature òdodo gan le nature tí òdodo máa ń fi ń tọ́ba tí ẹ bá wà lórí rọ́ọ̀nì tó tọ́ba wá ń fi òdodo hàn yẹn òdodo bàbá wa ní wàlẹ́ àtúnṣe dìrú fi tẹ̀kọ̀dé mi rà hàpù ẹ má lè oṣù bá fẹ́ pèsè tòdodo bá rẹ̀ yàn tòdodo gbé fúnra rẹ̀ tó lè ní láti gbà tó lápòjú ní ìsìn yẹn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀bùn fún yàn níbẹ̀ nìyẹn ti gbẹ́ mi lé tó ti gbà pé òdodo lòún ṣe kó wa fẹ́ kọ̀ndẹ́mù rẹ̀ fún wọn á yẹ fún bàtọ́ fẹ́ kọ̀ndẹ́mù rẹ̀ wọn ọ̀nà ewu ọ̀nà líle ọ̀nà yẹ̀yẹ́ nílò tó wá tó ti pèsè tẹ̀ fún kò ní mú òdodo wọn yẹ̀yẹ́ òun yẹn wọn á mú

sábà sọ fún wọn tó ń jẹ́ òun tàbí fún wọn gbọ́ yé kódà lómi kò níbi tó bá ó kẹ̀ fojú rà fún rẹ̀ pé àbáyé ìfẹ́ ẹwà tí ó tẹ̀ fi ń kéwú àìsàn ìwọlé kéwú ẹ ti ń jà pa ṣẹlẹ̀ inú ló lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ó jẹ́ ó ti ẹ̀rọ pé ká mọ kéwú à àmọ́ ẹ̀mí <laughs> ọ̀rọ̀ pé àwọn kí odò láì báyìí lẹ́kẹ́ tòun náà ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpèsèntì òdodo fáwọn èèyàn lọ́nà tó rọrùn kó náà yàtọ̀ máa bẹ lọ́wọ́ fáwọn èèyàn fáwọn èèyàn fún ọlọ́run bí kò wọ́n rí fún ọ̀rẹ́ tèyí bí kò ń gbọ́ yìí bí kò ń lè gbọ́ yìí nǹkan ọ̀pọ̀ ṣáà ṣe lọ́rọ̀ fún wa. وشهادة الله وشهيده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وشكرا لكم in that name. Uh, stay in darkness a long period of time and what is the danger in it? wọ́n ní pé ṣé ó dáa kí ọmọ tèmi ló kòkò kò sí tó burú bẹ́ẹ̀ kọ́ra nẹ́ẹ̀tì tó ń tẹ́wọ́ fẹ́ tó ẹ̀pà iná tòkí ló pa ni pé kọ́dà nẹ́bí kan débi pé ṣètọ́nù o lè fẹ́ atẹ́gùn yẹn iná àti fi iná ara mi tó ó ní pé ní àwọn olóko kò sí nǹkan tí ó dúró ń bẹ̀. àwọn bá tòkò yìí ẹ wọ́n ní ẹ kí ọmọ wà ní òkòkò náà tó dúró ń bẹ̀ kí ọmọ wà ní òkòkò tó dúró ń bẹ̀ kó lè rí wọn láìpẹ́ yóò láì pẹ̀lú kó ó sanra lọ pẹ̀lú ìwé láì tó bá wà dá àtìlẹ́ ìwé tó ní ìwé tó bá pé nature ti ẹ̀rọ aláìsàn èyí ò sí ní ìpẹ́ ẹ̀yìn lẹ́bi òkùnkùn kò sí lẹ́bi òkùnkùn tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n lò bẹ́ẹ̀ ẹ̀mí òkùnkùn ní ìdílé kan hàn hàn tó wọ̀

sílẹ̀ ìpínlẹ̀ bá rẹ̀ wọ́n gbá ara rẹ̀ kan rẹ̀ ilé ọtí nìyí ó kà ó sí ìgbésọ̀ sí tí wọ́n bá kan ní onígbà kan ọ̀tà ẹ̀rọ ẹ̀sùn nàìjíríà wọn ṣẹ̀kọ̀ ṣe rí ibi àwọn ọ̀nà wọ́n tó kọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìbáàdì náà ẹlẹ́ni nǹkan ò ní orí tẹ́gà ọ̀rọ̀ ìbáàdì náà ẹ̀ṣẹ́ ìwòlẹ́ yóò ní kó ní gbé bọ́jà kan ní ogun lọ́rọ̀ yìí ti sọ́nà kan ayé àti olóṣù pé ah, a èèyàn ló lè wà gbélé fún ọ èèyàn ní mélòó ló gbélé fún ọ tẹ́lẹ̀ náà bọ́ ọlọ́run ẹ̀ balẹ̀ náà tó kí o fẹ́ yẹn tó lọ́wọ́ wa kí o tó ìgbàgbọ́ yẹn ṣe tó àṣẹ ìtọ́nù yẹn rí ju fún mi fàkà ọlọ́run fẹ́ ṣe tọ́nù yẹn wọ́n dẹ́rù wò lérí èsì yọ̀ ọ̀tọ̀ wọ́n dẹ́rù lẹ́ ẹgbẹ́ olùwárà rẹ̀ ọlọ́run wàmí yẹn tàwọn kẹlẹ̀ àìlọ́wọ́ ọwọ́ aṣèjìgbò ó ti níṣẹ́ rẹ̀ wọ́n yẹn tàwọn kọ́ àlọ́wọ́ lọ́wọ́ tó yàn lọ́wọ́ tó yàn tó ẹ wo ọkọ ẹnìkan ó ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi nítorí ẹni yẹn ni wọ́n fẹ́ ti sàárè wọ́n fẹ́ ti sáré sàárè òun ti ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe kílé ilé tó ń ṣí òkú jáde àti kí n tí òkú náà gba àwọn kílé tó ń ṣe lè ṣe ń sára lé ẹ̀. wọ́n táyìlà pọ̀ wọ́n á fi kí òkú náà yìí. ó ní wọn á ní kọ́ wọn bá wọn ṣe ń sáré ó ní ìwà àwọn ọmọ ń sáré ìgbà tó wà ní ẹ̀rọ ní sáré ìwà ẹ̀rí ìlọrin tán ẹ̀rọ ìdíjú òbí sáré kẹ́ni pé nílọrin mo fún àwọn béèrè àdúgbò rẹ̀ pẹ̀lú ìtọ́jú kẹ́ni ẹ̀ wọ́n gẹ̀ẹ́sì pé ọ̀rọ̀ pé sọ̀rọ̀ tó sáré kí ọmọ ìdíjú òbí sáré nílọrin tó lọ́wọ́ sẹ́ni àwọn ọmọ ìdíjú òbí wa tó dáwọn tó náà ọlọ́wọ́ sẹ́ni tó bá lọ. Thank you sí àwọn bọ́lá náà kí wọ́n kí wọ́n gbé iṣẹ́ fún àwọn ọmọ ìyá tó ká lè má ní bọ́lá sí àwọn ọmọ ìlẹ́gbẹ̀ẹ́ ní. ẹ ṣeun àrò ẹ̀dá àmọ́ àkọ́kọ́ náà tí bọ́dà náà lè kọ́fẹ́ yanjú ọmọ iṣẹ́ tó fẹ́ ṣe yẹn lẹ́yìn náà má ti jàǹbá fáwọn èèyàn lọ́dẹ̀ ní àmánà níbi iṣẹ́ tó ń ṣe. Bọ́lá mi máa ń tajà lórí ṣe rí àwọn ìkẹ́kọ̀ọ́ tó pé èèyàn máa ń ṣe tó kí àwọn èèyàn fẹ́ wọ́n kọ̀ ọ́ ara lọ́wọ́ rẹ̀. Lákòókò tó wà nínú yàrá ẹlẹ́yà ni ọ́ tó òun ti ń ta ọjà rẹ̀ nínú yàrá. ọjà rẹ wá wọ́n ẹ̀yẹ kò ní wá bẹ̀rẹ̀ àwọn ọjà rẹ dẹ̀ ń tọ̀ wá àwọn èèyàn wá ibẹ̀ bóyá nìkan tẹ̀ wá àwọn èèyàn ń ta ní hundred naira ọ̀wá ń ta ní ninety ń tó ten naira yẹn ń fi wá tó o ma tó o bá fi tàwa fi tẹ́tẹ́ tẹ́tẹ́ wọ́n ti tajà yóò ti ọ. iná ti yẹn náà àmọ́ ìrètí àwọn yẹn bẹ́ jẹ́ tó ẹjẹ́ sọ fún wa ọjọ́ ẹlòmíì lọ wọ́n tó ń fi jẹ pé wọ́n ń jó fún náà tó ẹlòmíì wà ní sáyẹ̀ntì tó ń náà wà mo ta yìí ní ti ní seven hundred ah mi ò lè ta náà ti ní. tẹ́lẹ̀ ó wà wọ́dọ̀ rẹ̀ wọ́n jà kiri ara wọn jẹ tó èèyàn náà gbọ́dọ̀ ní strategy ọjà títà tó fi wu ẹni tó fẹ́ rà láti lọ wá sọ́dọ̀ rẹ̀ tó apéṣẹ ni kọ́kọ́ yọjú kọ́kọ́ yọjú gbogbo iṣẹ́ tó bá ń ṣe kọ́kọ́ clear kọ́ yọjú tẹ̀ pé láti ẹ̀bá rẹ̀ ah! ní ah tẹ́lẹ̀ nígbà míì ẹni tí ò ṣe tí ò gbìyànjú súnmọ́ ẹ̀yẹ́ bá rẹ̀ kí ah wọ́n ti wá láwọn rẹ̀ dáadáa báyìí gbàtọ́ bá pé mùsùlùmí ẹ̀yọ̀kẹ́ tó pọ́ sínú gbogbo káfíńtà ọwọ́n di ọwọ́n di fún ọ wọ́n lọ pàdé kó ti títà fún bẹ́ẹ̀ ni o ti dẹ́nu kan ní o ti o ti dùn ní ẹlọ́dún láti dé wákàtà fún ayé àbí tó bá wà lé láti dé tẹ́lẹ̀ kó làwọn tẹ́lẹ̀ ọ̀rà fún ọ yóò ti lo àmọ́nà pẹ̀lú rẹ ẹni ó fà lọ́dọ̀ rẹ lo àwọn nǹkan táwọn ìṣọ̀lá láti fún wa ní ọlọ́mọdé àti owó wa ṣe ó ṣàlọ́ nínú àtàrà ọ̀gbọ̀n ọ̀rọ̀ rẹ̀ pé àwọn jẹ́ tó fún àwọn iṣẹ́ eléka àwọn ṣe nípa pé ìran tó àwọn ìtọ́jú àwọn èèyàn tó tọ́ àwọn tó tọ́ àwọn ọdún ìfẹ́ ìmọ̀lúwa ìlànà gbọ́dọ̀ àwọn church ní ìmọ̀lúwa ẹgbẹ́ wọn ti gbọ́ káwọn àwọn àbájọ tí wọ́n bá ti gbà pé wọ́n gbé lọ nípa pé tí ó bá ti jẹ́ pé iṣẹ́ direct ìrànwọ́ contribution rẹ tó jẹ́ direct sí iṣẹ́ òun tí ó bá wà ṣe. ẹ wọ́n lè fi ẹni kan ọ̀nà gbé jẹnẹrétọ̀ wá bá wọn ní ẹ̀hìn ìkéde pọ́lọ́ lè kan àjà fún wọn. tẹ̀gẹ́dẹ̀ báwọn ọ̀ ń ta páànù ọ̀ ń ara páànù ó yàtọ̀ sí pé ọjẹ́ bricklayer àbọ̀ ọjẹ́ mẹkáníìkì ọ̀rọ̀ lè bá wọn ṣe kí níyẹn dàrẹ́kì kẹ́sìkẹ́sì báwọn wọ́n gbé jẹnẹrétọ̀ wá kọ́ báwọn ṣe tó ilé òṣèlú tàn bẹ́ẹ̀ tó wàrà ráìtì kẹ́sìkẹ́sì wàrà ráìtì lọ́wọ́ rẹ̀ tó ilé ọ̀kọ̀ọ̀kan ike owó àtúnṣe ìdálẹ́sì tó kíní ọ̀kan ẹ̀kí ọ̀rá sáà ní tí nǹkan nìṣẹ́ ìyẹn gbọ́dọ̀ wọ́n yàtọ̀ láàrin kíní ewu tẹ̀rẹ̀ wọ́n fún yàn directly rírì nǹkan wọ́n yàtọ̀ fún pé kìí ṣe pé directly. bóyá lè fi wọn ta wọn chọọchì wa ra lọ́rọ̀ rẹ tó wọn bẹ so ẹlòmíì lè fi kọ́lé ẹlòmíì lè fi bọ́t wọn á ní ìwọ ni bíríkìlẹ̀yà wọn bá wa kọ́ chọ́ọ̀chì so òní àárọ̀ sàárẹ̀ wọn ọ̀tọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك